tí ọlọ́run ti ṣe fún ẹnìkọ̀ọ̀kan wá dáadáa àbẹ̀ náà bá kọ́lọ́mà ju bàjẹ́ láíláí eléyìí tí a wá ń sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ní dáadáa kọ́lọ́mà ṣe ṣe fún ẹnìkọ̀ọ̀kan wá. ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú ọ̀rọ̀ ẹ̀ alápọ̀lé ó ní dájúdájú ọlọ́run ọba Allah inna Allaha la yanzuru ila suwarikum. wàlà ilà àdìsáàmìkùn ó ní dájúdájú ọlọ́wọ́ ọba allah làyà òzòrò ilà suwarikum ọlọ́run ní wo àwòrán yín báwo lẹ ṣe rẹwà sí báwo lẹ ṣe bu rẹwà sí wàlà yà òzòrò ilà àdìsáàmìkùn ọlọ́run sì ní wo bọ́ọ̀dù yín báwo ló ṣe tó ní yín èèyàn kàǹkà jẹ́ láwùjọ èèyàn ńlá jẹ́ nínú ẹbí gbogbo eléyìí òun kọ́ lọ́lọ́run bá fẹ́ wò lára yín ìnáma yataqabbalu Allahu minas salihin ọlọ́run ní àwọn tí òun náà bá máa ń gbaṣẹ́ wọn tóun nífẹ̀ẹ́ sí òun náà ní asọ salihin àwọn tó jẹ́ mi rè ànábìwá Muhammad sallallahu ọba. yanzuru ila qulubikum ọlọ́run ọba máa wo ọkàn yín ọkàn wa a'malikum ọlọ́run á sì máa wo ṣẹ́yìn nǹkan méjì tó ṣe pàtàkì jù nìyẹn ọkàn wa kí ló wà ńbẹ̀ alfihi minal iman ṣé iman ṣó wà nínú ọkàn wa kéèyàn ní gbogbo owó ilé ayé kó ní gbogbo ọlá ilé ayé kó rẹwà jùlọ tí o bá ti sí iman ìní ìgbàgbọ́ tí o bá ti sí nínú ọkàn ọrú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba ò ní bùkátà tẹni bẹ́ẹ̀ kò ní nǹkan ṣe pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ọkàn ọlọ́run akọ́kọ́ wò halifi himinal iman ṣé iman ṣó wà ní ọkàn wa nǹkan àkọ́kọ́ tí ọlọ́run bá fẹ́ wò nìyẹn halifihi takuwa Allah ṣé bẹ̀rù ọlọ́run ọba ṣó wà nínú ọkàn wa. òun tọ́lọ́ ní bùkátà sí lára wa nìyẹn tó fẹ́ wò àǹtí himinal ikhlas ọkàn wa ìmá ṣiṣẹ́ torí tọ́lọ́run ọba ìmá da ojú iṣẹ́ wa kọ́ lọ́hùn kó jẹ́ pé lànà àmàl illa lillah àti ń ṣiṣẹ́ torí àyàfi kó jẹ́ nítorí tọ́lọ́run ọba àlékè ọlá inna salati pé ìrun ń fi wà lóṣòkè gbogbo ẹran tá a bá ń dú wà màhíáyà gbogbo ohun tá a bá ń ṣẹ̀mí lé lórí afẹ́fẹ́yàwó afẹ́lọ́kọ afẹ́bímọ afẹ́tajà afẹ́rà afẹ́báwọn èèyàn da nǹkan pọ̀ afẹ́lọ́rẹ̀ afẹ́lọ́ta wà màmáàtì lórí ipa tó wá kú afẹ́kú ni orí kí la fẹ́ kú lé lórí lílá gbogbo ẹ̀ gbọ́dọ̀ jẹ́ tọ́ lọ́wọ́ bá. Rabbil alamin ọba gbogbo àgbáyé la sharika la a kò sórogún fọ́nà fi ìbàdàtì nínú ìjọsìn rẹ̀ àgbọ̀dọ̀ wórogún wá fi sultani nínú ọlá ọlọ́run àgbọ̀dọ̀ gbogbo òṣìṣẹ́ mẹ́pọ́ náà ọba ló ọba ló máa ń wà fi huquqihi ala al-ibad àti àwọn ẹ̀tọ́ tọ́lọ́ ọba nílé àwọn ẹ̀dá lórí àgbọ̀dọ̀ bá ọlọ́ọba wórogún bẹ̀. ọlọ́ọba fẹ́ wọnú ọkàn wa ṣé ikhlasu wà ń bẹ̀ wa a'malikum ọlọ́run sì fẹ́ wo iṣẹ́ tá à ń ṣe. hal huwa sawaban iṣẹ́ tá à ń ṣe yẹn ṣó wà sawaban ṣó tọ́ tí ọlọ́run ọba pa wá láṣẹ pé ká ṣe iṣẹ́ tá à ń ṣe ọlọ́run fẹ́ wò ṣé iṣẹ́ tèmi ọlọ́run bá payé láṣẹ pé kẹ́ ẹ ṣe lẹ́ ń ṣe àwọn èèyàn lè ní oríṣiríṣi nǹkan lọ́ máa ń ṣe máa lam ya azam bihila ọlọ́run ò pàmì tiwọn láti ṣe ọlọ́run ò sọ fún wọn pé kán ṣe wọn á dẹ̀ láwọn ń ṣe àwọn fi ń sin lọ́wọ́n ọba. mọ̀nà àmì là ámàlà laysa alayhi amruna fahuwa raddu ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ tí ò bá ti sí àṣẹ wa ń bẹ̀ pé ó yá ṣe báyìí ṣe báyìí tó bá fi lè ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ fahuwa raddu iṣẹ́ ìyá jẹ́ṣẹ́ ta máa dàlú láyà kọ́nà ọba kó má daṣẹ́ wa lù wá láyà gbogbo téèyàn bá ti ṣe tí ò jẹ́ kọ́nà ọba pa wá láṣẹ pé ká ṣe ìjọsìn kan la mú láàyò ni àzíkìrí kan lámúláyò tá a máa ń ṣe ni pé a lójoojúmọ́ mi lè má fa ya kíní kan kíní kan one million. hal amaraka Allahu bidhalik tí ọlọ́run bá pẹ́ láṣẹ pé kò máa fa ya látífù one million lójúmọ́. o lè fa ya látífù kó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n tó bá ti fòǹkà sí wọ́n á bí ẹ pé àmọ̀ràn bíi lọ́ọ̀ tí ọlọ́run ọba pàṣẹ pé káàkà ní one million hasbunallahu wa ni'mal wakil gbólóhùn tó tóbi tó yẹ tí mùsùlùmí máa wí gbogbo gbanú àfà tẹ bá fẹ́ kó ṣiṣẹ́ fún yín dáadáa ẹ máa wí ní three ẹ máa wí three hundred and fourteen àdúrà yìí àdúrà tó dáa ni àwa bíẹ àlìjáhàmínà rọ̀ṣúùlì màdàlà àlàzálìkàlà àdàdì ṣé a rí ẹ̀rí kan látọ̀dọ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam tó ní tó bá ti fẹ́ ka hasbunallah wa ni'mal wakil kó máa ka three hundred and fourteen àbí one hundred and seventeen ni kó máa kà ó máa ń jẹ́ bí idán azkaru tá a bá ń ṣe ó gbọ́dọ̀ jẹ́ pé ànábì sallallahu alayhi wa sallam fi kọ́ wa. kò sì sí oore kan illa dalla alayhi àyàfi kó jẹ́ pàlọ́bì ti tọ́ka wá sí wa ma sharra illa hazzara minhu kò sábúrú kan àyàfi kó jẹ́ pàlọ́bì ti lé wa jùlọ sí sallallahu alaihi wasallam hal huwa sawaba iṣẹ́ tá à ń ṣe ṣó wà níbàámu amma jaha rasul ṣó wà ń bàámu pẹ̀lú tí ọlọ́run bá fi rán ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ò bá ti sí ń bámu pẹ̀lú tọ́nà ọba fi rán ànábì sallallahu alaihi wasallam mọ̀rúdúdò iṣẹ́ yìí iṣẹ́ tá a máa dàlú ẹni tó ní láyà ẹni tó ṣe láyà ni. sallu kama ra'aytumuni usalli ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tí mo kì í. khudu anni manasikakum bẹ́ẹ̀ bá fẹ́ ṣiṣẹ́ hajj ẹ ṣe bí mo ṣe ṣe. sumu kama sama nabi bẹ́ẹ̀ bá fẹ́ gbàwẹ̀ ẹ gbàwẹ̀ bá nọ kéfà bada asọ́ọ̀ báwo lànà bí ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ kéfà sọ́ọ̀mọ̀ ò báwo lànà bí ṣe gbà wà kéfà anha sọ́ọ̀mọ̀ báwo lànà bí ṣe parí àwẹ̀ sallallahu alaihi wa sallam gbogbo ẹ̀ lábọ́dọ̀ wádìí ń pẹ́ wà lẹ́nu khalifuhu fi àti gbọ́dọ̀ yapa ànábì sallallahu alaihi wa sallam fi shay'in minhu pẹ̀lú nkọ́kọ́ sómo lè ro yá wà á fẹ́rù olóró yàtìlì tẹ́ bá fẹ́ túlù àwẹ̀ ẹ̀ ṣe tẹ pẹ̀lú pẹ̀rọ́ṣù fa ìnáwó màálẹ́ ìkòmù tó bá ti di wípé oṣù yìí ò wá yọ kurukuru bò lójú fa akmilu ṣàbánu salatina yawman ẹ̀ka oṣù ṣàbánu tó pé tẹ́tì tó bá di ọjọ́ Wednesday àwọn ènìyàn máa wá oṣù èrò ìyà tí wọ́n bá rí oṣù nasumu yawmal khamis ọjọ́ sọ́ọ̀sì a máa gbàwẹ̀ fàìnà hóma àlẹ́ yìí àwọn tí wọ́n ń wá tó bá ti ṣókun sí wọn tí kurukuru ò jẹ́ kọ́ rí kí ló máa ṣẹlẹ̀ nasumu jumaa ọjọ́ jumaa la máa bẹ̀rẹ̀ àwẹ̀ eléyìí ohun tó kílíà ní látọ̀dọ̀ anábì muhammad sallallahu alayhi wa sallam láhùbára alayhi eruku kan ò tálù débi kó fẹ́ rú wa lójú kéèyàn kan wá ní ọjọ́ tọ́ọ̀sì la bẹ̀rẹ̀ àwẹ̀ man amọ́rọ̀kà bí dálì tàlẹ́ tó pa ẹ́ láṣẹ atọ́lá àtàlọ́họ́ ibẹ̀ ìwọ́ mọ̀ onímọ̀ kọ̀ọ̀kan ni ó ti mẹ́kóṣù yẹn gbọ́dọ̀ yọ àbí ò gbọ́dọ̀ yọ a gbọ́dọ̀ sára fún fẹnu a gbọ́dọ̀ sára fún ìmá ṣàdádá lẹ́nu ẹ̀sìn òun tó lọ fẹ́ wò nìyẹn ohun tó ń ṣe tí ó wà níbàámu pẹ̀lú bọ́lá ń ṣe fi kọ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam bá ti níbàámu pẹ̀lú ẹ̀ wàhúwa rọ́dùn ohun tọ́lọ̀ ọba máa dàlù wá láyà ni o abẹ náà wọn bá kó má daṣẹ́ wa lù wá láyà o kọ́lọ̀ fi wá ṣe kóńgẹ́ dáadáa o kọ́lọ̀ kó gbàdúrà wa o kọ́lọ̀ kó ṣàánú fún wa kó ràn wá lọ́wọ́ gbogbo tá à ń fẹ́ dáadáa kọ́lọ̀ kó ṣe fún wa eléyìí tí a fẹ́ láburú kọ́lọ̀ kó lè jìnnà sẹ́nì kankan wa rọ́bàrà náà ti fi kìlì lánàá bá rẹ̀ ìhà rẹ̀ sánà wọ́n há وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين